Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam. Àbí ọlọ́run bá subhanahu wa ta'ala fún yín tí mo ṣàmùbá ní ikún yín lọ́wọ́ kí ó ṣe àlékún ìbùkún sínú mímọ̀ yín. À ń gbádùn yín púpọ̀ báyìí. Àbí ọlọ́run bá lè kí ọlá tí mo ṣàṣàlékún àlàáfíà ara àti ẹ̀mí gúngùn kí ó ṣe fún yín. A ní àwọn ìbéèrè mélòó kan tí a fẹ́ béèrè tí ó wà nílẹ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ni wípé ǹjẹ́ a lè kírun ní àyè kan tí kìí ṣe mọ́sálásí ǹjẹ́ a lè kírun tàrọ̀wí ṣá lè kí ní ibòmíràn tó yàtọ̀ sí mọ́sálásí. alhamdulilah salatu wa salam ala rasulillah ní àkọ́kọ́ yìí náà ṣe àwọn àdúrà tí olúbèrè àbí atọ́kùn ìbéèrè tó ṣe gbogbo àwọn àdúrà tí ẹ ṣe fún yóò ṣe àdìkúlé àdìkúlé rẹ̀ wá náà lórí ìbéèrè tí a bẹ̀rẹ̀ pé ṣe a lè kírun ní tí kìí ṣe àyè mọ́sálásí náà béèrè tí ẹ sílẹ̀ tó jẹ́ sí pé ààfin kankan dè lẹ́gbẹ̀ẹ́ òun ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ kí náà ìpìlẹ̀ ni pé obìnrin inú ilé rẹ̀ ni ọmọ wà ìmọ̀ wá àbí gbogbo wọn pátápátá àmá nínú wọn tí máa wá sí mọ́sálásí tí wọ́n ilẹ̀ lé wọn kúrò ń bẹ̀ tó nípa báyìí bóyá èròǹgbà yín ni pé àwọn ọkùnrin ni ẹ̀ ń béèrè nípa wọn pé ìjẹ́ ni wọ́n lè kírun ní ààyè ní ìtìkì sí ààyè títì tí mọ́sálásí bákan náà àmọ́rú òun tẹ̀ ń sọ sí òun jàmáà ni àbí òun àdákì náà wáyé pé òun jàmáà la bá ń béèrè nípa rẹ̀ tó súnmọ́ jù náà nìyẹn òun jàmáà tá a lè kírun jàmáà ní alikítàràwé yìí ní jàmáà níbi tí kìí ṣe mọ́sálásí láàyè mìíràn ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni alekí tó bá jẹ́ sí pé àbákúra wa jọ tí ó sì jẹ́ sí pé àyè yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kan ibi hmm. tí àyè bá wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kan ó ti jẹ́ àyè tá à ń pè ní mọ́sálá zero àwọn onípe mọ́sídìlú òbẹ̀rọ mọ́sálá zero hmm àyè ibi tá a ti ń kírun tó yẹ ti pé ìnira lọ́jẹ́ fẹ́sìn islam mm-hmm. ṣùgbọ́n lọ́jẹ́ fáwọn mùsùlùmí mm-hmm. eh, àyè tá a ti lè kírun wọn tààrà òwe ìní jàmá tí kì í bá ti ṣe wọn lára sí tààrà ti kóra wọn jọ sílẹ̀ àlékì níwájú ìta àwọn àyè kóra wọn jọ káàkiri eh, ṣùgbọ́n kò ní jẹ́ ti pé báyìí bẹ́ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kan wọ́n mm-hmm. wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kan alẹ́sọ̀láti torí pé sọ̀rọ̀ àti tààrà ìdí nìyẹn tó fi jẹ́ sí pé alẹ́tọ̀ láti kí ní àyíká ìgbà pàápàá jùlọ àwọn tí wọ́n bá wà láàyè tó jẹ́ sí pé ẹnu iṣẹ́ wọn ni bóyá bíi tẹ́ẹ̀nì láti wọ́n kíló tẹ́ẹ̀nì ọ̀sẹ̀ wọ́n lè fẹ́ kí wọn kọ́ lè fi mọ́sálásí ní ẹgbẹ́ wọn wọ́n lè kí bẹ́ẹ̀ wọ́n lè tó bá kọ́ tẹ́lẹ̀ náà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ tí ọkùnrin tí ó bá kí fi ìyàwó rẹ̀ ní ọ̀sán àwẹ̀ títí tí àtọ̀ fi wá jáde ní ara rẹ̀ ǹjẹ́ eléyìí náà wà nù àwọn kan tí ó já àwẹ̀ náà nínú àwọn nǹkan tí ọjẹ́ ìwọ̀ fẹ́ni tó bá ń gbà àwẹ̀ lọ́wọ́ lọ́sàn-án àwẹ̀ ó náà ni pé a ò gbọ́dọ̀ bá ìyàwó wa ṣe eré ìfẹ́ ìrìnlẹ́ ń pè ní àti eré ìfẹ́ ní ńlá àti eré ìfẹ́ ti kékeré àlùfẹ́ tó máa bèèrè pé o lè eré ìfẹ́ ńlá o lè eré ìfẹ́ kékeré eré ìfẹ́ ńlá òun náà ni ìbálòpọ̀ eré ìtàn kékeré o ní gbogbo àwọn mọ̀kànjẹ̀mọ́ tó jìmọ́ hmm. àwọn nǹkan tá a fi máa ń pè pé alẹ́ kó ló ti bá lọ sí àjẹsí hmm, ara wa hmm. ẹbí ara ẹ̀ náà ní ká fi ṣara wa ká jìmọ́ ara wa ká fọwọ́ para wa lára gbogbo àwọn nǹkan wọn wọ̀nyí náà ni ó jùwọ̀ fún aláàwẹ̀ pé kó sí nínú ààwẹ̀ náà ṣé káwa kìsì gbogbo ẹ̀ ló jẹ́ haramu fún aláwẹ̀ ni kìí gbogbo ẹ̀ ló haramu fún aláwẹ̀ jáde pé kìí gbogbo ẹ̀ ló haramu fún aláwẹ̀ àrí hmm. nínú kákìsì ara wa tó jẹ́ sí pé halal ní torí pé kíkìsì tá a máa kìsì ara wa yẹn ìran méjì hmm. kí ni mo pè jẹ́ mọ́ èyí tá à ń kìsì tó jẹ́ sí pé a ti fẹ́ pe ẹjú kòkòrò ìfẹ́ ìkànnì yẹn mm-hmm. ẹlẹ́ẹ̀kejì kiss tó jẹ́ sí pé a ti ń kíra wa ni mm-hmm. lọ́dọ̀ wa ń lẹ yorùbá ń bíbà yìí àwọn àyè kiss ara wa lẹ́nu ti ń kíra wọn mm-hmm. ah, ìdí nìyẹn tó fi jẹ́ sí pé fatuwa tí èèyàn gbọ́dọ̀ sí nígbà àwùjọ tá a wà yìí òun náà ní ká sọ wípé ọ̀ gbọ́dọ̀ kí sí kíni ìyàwó rẹ̀ nínú àwọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ìran mìíràn pàápàá jọ bá débi Egypt bá dé Syria nínú àwọn ilẹ̀ àwọn alábọ́wá kọ̀ọ̀kan àwọn máa ń fi kíkèsí kíra wọn tí bàbá àtọmọ bá padà wọn lè kí sára wọn tọ́rẹ àtọ̀rẹ̀ bá padà ara wọn ọkùnrin àtọkùnrin lè kí sára wọn lẹ́ẹ̀kẹ́ sára wọn hmm. ṣùgbọ́n bẹ́ẹ̀ náà lọ́kọ̀ àti àwọn kì sára wọn kíra wọn pé ọ káàbọ̀ bẹ́ẹ̀ nìkan pàdé ara wọn lè kíra wọn eléyìí tó bá jẹ́ sí pé báyìí bá ńlá bá wà a sọ pé a alimọ kí ìṣàrà wa torí pé hmm. ìmọ̀sáàsì pé kíkì tọ́fẹ́ kì í ṣe ẹyẹn yóò jẹ́ ti àǹkíra wa káàbọ̀ àti hmm. àǹkíra wa kú lẹ́nu hmm. mọ̀ lọ́dọ̀ wa mi báyìí àyè fi kíkì ìṣe àyè fi kíra wa káàbọ̀ ìjọba ọkùnrin àtọkùnrin jẹ́ bá kì í ṣe ara wọn ẹ dábàá yìí pé wọ́n ń ṣe lìwáp láàrin ara wọn ní ìgbẹ́ ẹ̀rọ ìpamọ́ eléyìí wọ́n jọ ń ṣàṣepọ̀ ti ọkùnrin àtọkùnrin àkọ́sàkọ́ bẹ́ẹ̀ tó bá gómìnà tó bẹ̀rẹ̀ ní abáńkì ìṣe ara wọn a lè lébẹ̀lì wọn pé àwọn ilé ọ̀rẹ́ mi fi wọ́n ń ṣe ìbálòpọ̀ láàrin ara wọn àbòtàbò hmm. bó bá ń tọrọ arọkùnrin àti obìnrin tó bá kìsì ara wọn lọ́yẹ̀ hmm. kọ́ mọ̀ pé ọkọ àti ìyàwó tó bá kìsì ara wọn lọ́sàn-án rọmọdún yẹ ká mọ̀ pé nǹkan mi ti kíni hmm. nǹkan mi wọ ni ọ̀sọ̀ torí ìdílé yìí lẹ́tọ̀ láti máa kìsì ara wa nínú ọ̀sán rọmọdún tí ẹ̀ bá wá ṣe lélẹ́yìí tí àtọ̀ rẹ̀ wá jáde lábẹ́ rẹ̀ ó ti já àwọn ìdíjáwẹ̀ àwẹ̀já. nǹkan wá wà ń bẹ̀ yẹn tí kàfàrà ní ọ̀sẹ̀ yìí àbí kọ̀ọ̀lọ́wù lásán ni ìdáhùn pé ó ṣe kọ̀ọ̀lọ́wù ni torí pé kò sí jẹ máa kò sí kíni hmm. ṣùgbọ́n ilé ẹlẹ́ni tó bá ti bí eléyìí náà nìdí kó túbà lọ́sọ̀dọ̀ àwọn ọba hmm, hmm. torí pé ó ti gun ọ̀sán ààwẹ̀ ó ti gùn ní ẹṣin tí ọ̀yẹ́ kó gùn ọ̀yẹ́ kó gùn lọ́ẹ̀ṣin bá ń lọ́sàn ààwẹ̀ ọwọ́ ó ti dẹ́ṣẹ̀ sí ọ̀nà ọba kò gbọ́dọ̀ jẹun lẹ́yìn ìgbà náà láàwẹ̀ ó fi parí àwẹ̀ náà ó fi parí kò sì ní ààwẹ̀ ọjọ́ náà lọ́sàn ààwẹ̀ lẹ́yìn àwẹ̀ ọjọ́ ìbéèrè mìíràn tún ni wípé ǹjẹ́ àzíkiri kan wà zíkírù kan wà tí èèyàn máa ń lẹ́yìn wítìrì bí. náà ìbéèrè gidi ni pàápàá jùlọ ó sì bá àkókò tá a wà yẹn mọ púpọ̀ torí pé sọ̀látùrù wítìrì torí pé alẹ́ lẹ́yìn tí wọ́n béèrè kí ni ń pé wítìrì sọ̀látùrù wítìrì irun wítìrì náà irun tí ò pín hmm, pè ní wítìrì hmm. pè ní Eh, márùn méje mẹ́sì títí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní wọ́n ń pè ní sàrátù sàrátù wítìrì ìrun tí ò ṣe pé so ọ̀pọ̀lọpọ̀ wà dẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kálukú máa ń ṣe kíni kálukú máa ń dá kíni hmm. eh, àdúrà zikiri tí wọ́n béèrè nípa rẹ̀ yìí ó lè má gba ilẹ̀ tó nǹkan láwọn ọjọ́ lásán torí pé kálukú ọ̀dà wítìrì rẹ̀ kí hmm. wọn láwọn àkókò tá a wà yìí à ń kí wítìrì ní jàmáà lẹ́yìn ìmọ̀mù tó fi tà ó yẹ fún wa so tàbá wá dé ọ̀pọ̀lọpọ̀ ọmọ sára sáfù tá a wà yìí أو نبا أقولك وما في تذكر كان نبي ومن سي صلى الله عليه وسلم أنا دعوة لكمان ذكر في مواليني ترى وديني وتر. كان ذكر دولة في مواليني سبحان الملك القدوس سبحان الملك القدوس سبحان الملك القدوس سبحان الملك القدوس سبحان الملك القدوس سبحان الملك القدوس رب الملائكة والروح رب الملائكة والروح yóò wí subhanal malikil kudus yóò wí lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n nàbà tírì rẹ̀ yóò wá fi kudus kudus orúkọ ọlọ́run tí a ń pè ní kudus yóò wá fàgùn á wá síbẹ̀ fáwọn èèyàn tó ń fìdí bá gbọ́. ẹ̀gbẹ́ subhanal malikil kudus. سبحان الملك القدوس سبحان الملك القدوس سبحان الملك القدوس سبحان الملك القدوس سبحان الملك القدوس رب الملائكة والروح رب الملائكة والروح بقى نبي جمال صلى الله عليه وسلم آه. ذكري طابسي lẹ́yìn wítìrí rẹ̀ ọlọ́lá ju kó ṣe la ilaha illallah wa mílẹ̀ lẹ́yìn wítìrí rẹ̀. ẹlẹ́mẹ́gbẹ̀ẹ́ wọn ti la ilaha illallah wa mílẹ̀ lẹ́yìn wítìrí rẹ̀. Mm. ọgbà ládà rẹ̀ tó gbẹ̀sán tó gbà ń lẹ kò tó kó ṣe gbólóhùn tàbí láàrin tó tó ṣẹ̀jú kan. kí ló fà á torí pé ẹn tó fọ́lọ́ ànábì sọ̀rọ̀ ọlá pọ̀ fọ́lọ́ ànábì ó ti gbé gbogbo zikiri wa mílẹ̀ tó ṣe Mm. tá ń tẹ̀lé súnà ànábì wa sallallahu alaihi wasallam ẹ má tẹ̀lé súnà ànábì yóò ṣe kékeré yóò jẹ púpọ̀ ni mm, yóò ṣe téńté yóò jẹ fàtọ́pọ̀ ni yóò láyìn tó nípa báyìí àwa náà ni à ń jẹ ìfà ìwọ náà tó ń gbọ́ mi fẹ́ pínu bídí àlọ́ tẹ̀lé sí mm. náà fi gbégbé fún ìyá ọlọ́wọ́ padà sínú súnà ànábì wa ìbéèrè tó tún wà nílẹ̀ ni wípé a máa ń gbọ́ ní àwọn mọ́sálásí tí wọ́n máa ń ka náfìlà òru ààwẹ̀ ǹjẹ́ eléyìí náà ó wà nínú súnà níbi bí. náà bẹ́ẹ̀ ni ẹ púpọ̀ ìbéèrè lọ́dà ni torí pé n tó gbalẹ̀ kan náà nìyẹn wọ́n bá ti kí tàràwé ṣùgbọ́n báyìí hmm, ìmáàmù wọn àbá àfá àgbà ní mọ́sálásí hmm. lábílẹ̀ òru tòní lápá hmm, méjìlá nìkan ìtajà mẹ́tàlá ìtajà oríṣiríṣi lábá ń gbọ́ ìtànú àwọn akíní oní onítọ́ bá ti ẹ̀ẹ́nú àwọn tí wọ́n ń sẹ̀ǹdì àwọn orí táwọn ènìyàn eh. ní wọ́n ti náà ọ̀pá mọ́kànlá tí wọ́n tún yà sí mọ́kànlá mọ́kànlá lórí ọ̀pá mọ́kànlá ẹni tó wá sálámà tàkọ́ wá fa yá yá mógùn yá mógùn <laughs> mm. ẹni tí aláìmọ̀kan ló rò pé kọ́ lọ́nkà ń jẹ́ wọ́n sì sọ fún ọ pé mógùn ni wọ́n yìí mógùn ni àti onípa báyìí mọ́gùn lórúkọ ẹni tí bá ń ṣe orí náfìlà bẹ́ẹ̀ mọ́gùn hmm. ẹni tí ẹni tí ọmọ tí ọmọ ọ̀tún yàtọ̀ sí sí inú ẹ̀sìn hmm. wọ́n gbọ́ mi tọ́wọ́ bá jẹ́ pé wọ́n ti mú ọgùn rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́jẹ̀ wọ́n mú ọgùn wọn látara ẹ̀ lọ. mọ́jẹ̀ mú ọgùn mọ́ kí ṣe wọ́n kó. ẹ lẹ́nu mi gùn mọ́ ó ti yé mi hmm. kò sí tá a máa sọ pé ọ̀pá mọ́kànlá ọ̀pá méjìlá lẹ́yìn bá ti fábẹ́ yẹn náà fúlàní rẹ̀ yí tọ́lọ́ bá ní ọ̀rọ̀ ìlọ́run láti kí ní ojú tọ́wọ́ bá ti ọtún bẹ̀rẹ̀ wọn ọba yìí máa ń rí ìdájọ́ amẹ́ríkà làmọ́kà wọ́n pẹ̀lú ìmọ̀ ẹ̀ma kásẹ̀ fún òkè dábàá yẹn náà fúlàní rẹ̀ nípa báyìí oríire ni fún wa yí pé a mọ̀ yí pé bíbí àbáyìí bọ́lọ́n ti wá pé kínní wọn gbalẹ̀ ṣètò ọ̀run ń jagun púpọ̀ hmm. àwọn èèyàn míì gan òkè àwọn àmọ̀ míì ju irú ìyẹn náà lọ hmm. láfíìlà tòní ìyẹn hmm. yàtọ̀ sí dọ̀la wọ́n tẹ̀wé ẹ̀ jáde wọ́n ti ń tẹ̀wé ẹ̀ náà tẹ́ tún tẹ̀wé rẹ̀ jáde tẹ́ tún tà fáwọn èèyàn nípìn nínú ẹ̀sẹ̀ yìí púpọ̀ nípìn nínú ẹ̀sẹ̀ eh, yìí púpọ̀ nípa báyìí òfin ti ń jẹ́ báwọn nínú súnà tó ọ̀bà tí kìí wíṣì lẹ́yìn ìmáàmù tó lè máa yan náfìlà lọ́nà ilé rẹ̀ lórí pé ìwọ̀n òru ò ní ààlà tó hmm. lè máa kí lọ́tọ́ bá dáwà nínú ọlọ́pàá bá tó ń tàlà. ìbéèrè tí ó tá a máa ń ṣe lẹ́yìn tá a bá fẹ́ sínú wọ́n ní ṣé kí a tó sínú ni ká máa ṣe àdúrà yìí ni àbí nígbà tá a bá ṣe ẹnu tán. Hmm. ara àwọn latin breakfast islam náà hmm. wípé kò síjọsìn kan tó ti tọ́lọ́ wọn bá tí òun rán ànábì kò gbé àdúrà kan dáa ni eh, àdúrà tá a máa ń ṣe nínú bàtà bá dáwẹ̀ tán ẹ̀yìn pé sípò akátó sínú láti ní àbílẹ̀ ìgbàtà bá sínú àdúrà yẹn káwọ́ kà fún wa náà káwọn èèyàn gbọ́ nígbà yà pé láhàbà bọ́mà وابتلت العروق وابتلت العروق وثبت الأجر إن شاء الله وثبت الأجر إن شاء الله ذكر تعمى سنة نبولا وعسي سنة نبي نقول لين بس بجي يسينو تا نبي من سي ju àyè. ìdílé wa lè ti gbọ́ kọ́ àwò pé tá a bá sínú tán lẹ́yìn before magrebi yẹn mm. àlá àkókò magrebi yẹn ká tó mm. kírun sọ̀látù magrebi yẹn. Mm wípé òun ò ní sí ó dìgbà tó ń bá padà délé tó ń bá wa jẹ oúnjẹ àṣà oúnjẹ alẹ́ tó bá jẹ tán bóyá ráìsì ni bóyá kìnìún tó bá jẹ tán yóò ṣẹ̀ṣẹ̀ wá sọ pé dáhà bàbá mọ kì í ṣe bẹ́ẹ̀ o tó bá ti ń sínú nǹkan àkọ́kọ́ tó fi sẹ́nu déètì ló fi sẹ́nu ní omi lómi ni tó bá ti mú tábà hmm. bẹ́ẹ̀ ló pè dáhà bàbá mọ wàbùtá láti rẹ̀ ọ̀rọ̀ wàtábàtà láti bá àṣeṣe ní ànádùá nìyẹn. àdúrà yìí ó sì ní tí ó bì sínú ìgbésí ayé wa tá a bá ṣe. èyí hmm. náà ni pé dáhàbà rọ́mà òògbẹ́ ti lọ. òògbẹ́ nǹkan ọ̀bà ká. Hmm. bí ọba ká ògbẹ tí ń gbọ́ àdúrà tó ṣe yóò mú ògbẹ tó kù lára rẹ̀ wàdìdá láti rẹ ọrùn gbogbo omi tó ti gbẹ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti tutù padà hmm, hmm. omi ti débẹ̀ padà ẹni gbogbo omi yẹn ọba lágbára ti sàn débẹ̀ àdúrà tó ṣe yóò gbé omi yẹn lọ síbẹ̀ padà bẹ́ẹ̀ náà ni wàsábà tẹ̀lé àjẹwò insha Allah ẹ̀sán tó yẹ kọ́ ọgbà lórí pé ọgbà àwẹ̀ yẹn ló sọ pé ó tún dó gbẹngbẹng kò ní yẹ kó nípa báyìí ẹ jẹ́ ká tẹ̀lé sunna nàìjíríà sallallahu alaihi wasallam وعليكم السلام ورحمة الله وبركاته